Thank you. ni fún ọlọ́run ní òkè ọ̀run àfi ọpẹ́ a fi yin ọlá àti ìbà fún ọlọ́run ọba gbogbo agbára àti ipá àìkú àìsá ìdìbàjẹ́ ọba lánàá ọba lónìí ọba tẹ́yà nípẹ̀kún ọlọ́run adẹ́dá ṣẹ̀dá ọba tó ń gbé nínú àwọn ọ̀run òbírí ajípọ̀jọ́ ìwídà ọlọ́run abraham ọlọ́run isaac ọlọ́run jacob ọlọ́run àwọn wòlíì ọlọ́run olúwa ṣèyí olúwa fẹ̀mí ògùn ọ̀run yín ká ọlọ́run tó fún wa lórí ọ̀fẹ́ àti àǹfààní láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní jésù ẹ kú òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ lérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́bọ̀ ọjọ́ kejì oṣù kẹta ọdún 2023 àkórí ọ̀rọ̀ ìyànjú àti òwúrọ̀ yìí náà ni ọgbọ́n ọlọ́run apá kìíní ọgbọ́n ọlọ́run apá kìíní ẹsẹ̀ bíbélì tí a fi ń dá wa lẹ́kọ̀ọ́ lámú láti inú ìwé róòmù orí ìkẹrin ó dín ní ogún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n sí ìkẹta ó dín ní ọgbọ̀n róòmù orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n sí ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ǹjẹ́ fún ẹni tí ó lé agbára láti fi ẹsẹ̀ jí ẹsẹ̀ yín múlẹ̀ gẹ́gẹ́ bí ìrere mi nípa àti wàásù jésù kristi gẹ́gẹ́ bí ìṣípayá ohun ìjìnlẹ̀ tí a ti pamọ́ láti ìgbà ayérayé tí a sì ń fi hàn nísinsìnyí àti nípa ìwé mímọ́ àwọn wòlíì gẹ́gẹ́ bí òfin Ọlọ́run ayérayé tí à ń fi hàn fún gbogbo orílẹ̀-èdè sí ìgbọràn ìgbàgbọ́ Ọlọ́run ọlọ́gbọ́n nìkan ṣoṣo nípasẹ̀ Jésù Kristì ni ògo wà fún láéláé. Àmín. Kí Olúwa bùkún fún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ ẹ̀ fún ìgbàlẹ̀ mi wa. Olùfẹ́, bí ó bá ní ohun kan tí mo ṣì ń tiraka láti ṣàkóso rẹ̀, òun náà ni ìbínú mi sí àwọn ènìyàn tí wọ́n máa ń ní ìbéèrè nípa ọgbọ́n Ọlọ́run. Báwo ni o ṣe lè máa ní ìbéèrè nípa ọgbọ́n Ọlọ́run olùfẹ́? Nígbà tí o bá ń sọ àwọn ọ̀rọ̀ bíi "ṣé ó túmọ̀ sí pé n ò lè sọ sí ọ̀rọ̀ náà ni? Ṣé mo jẹ́ ọmọdé ni? Ṣé ẹ̀ ń sọ pé n ò mọ ohun tí mò ń ṣe ni? Kí ni mo wá lọ sí ilé ìwé fún?" àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olùfẹ́ nínú ayé àti nínú ilé ìjọ ọlọ́run pàápàá a ní ọ̀pọ̀ àwọn onímọ̀ tí wọ́n jẹ́ aṣiwèrè níbẹ̀ ní ìgbà tí o bá ń béèrè àbí tí o bẹ̀rẹ̀ sí í lo ìmọ̀ orí rẹ láti máa béèrè nípa ìtọ́ni ọlọ́run onímọ̀ aṣiwèrè náà ni o jẹ́ olùfẹ́ kí ló jẹ́ kí Sólómọ́nì di olókìkí ọba tí gbogbo àwọn ènìyàn nífẹ̀ẹ́ sí nítorí ọgbọ́n tí ó ní òní olùfẹ́ ẹ fi ojú inú wo ọ̀jọ̀gbọ́n kan, ẹni tí ó ń lo gbogbo àkókò láti ṣe àlàyé nǹkan tí kò sì yé ẹnikẹ́ni, kí ẹ sì fi ojú inú wo ọ̀jọ̀gbọ́n kan tí ó jẹ́ onímọ̀ aṣiwèrè. Olùfẹ́, eléyìí jẹ́ ohun tí ó pinni lẹ́mìí. Ẹ jẹ́ ká wo bí Paulu Àpọ́sítélì ṣe parí ìwé rẹ̀ sí àwọn ará Róòmù. Ó ṣe nípa ṣíṣe àlàyé ọ̀kan nínú àwọn ohun tí a mọ̀ mọ́ Ọlọ́run tí í ṣe ọgbọ́n rẹ̀.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 kí ẹ bá lè ríran kí ẹ sì bá lè nífẹ̀ẹ́ sí ọlọ́run gidi. àwọn ènìyàn nífẹ̀ẹ́ sí solomoni tó bẹ́ẹ̀ nítorí ó jẹ́ ọlọ́gbọ́n ènìyàn. olùfẹ́ nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní òye ọgbọ́n ọlọ́run kì í ṣe pé ó máa nífẹ̀ẹ́ sí ọlọ́run nìkan ó tún gbẹ́kẹ̀lé e pẹ̀lú. torí náà tẹ́tí sí eléyìí dáadáa olùfẹ́ ó nílò ìmọ̀ láti lè lo ọgbọ́n tí ọlọ́run bá fún ṣùgbọ́n o ò lè ní ọgbọ́n ṣáájú ìmọ̀ nítorí ọgbọ́n wo náà ni o nílò láti fi mú ìmọ̀ tí o bá rí gbà ní láti fi mú un lò. Nítorí náà nígbà tí Ọlọ́run bá fún ọ ní ọgbọ́n, yóò fún ọ ní ìmọ̀ pẹ̀lú rẹ̀. Níbi tí ìmọ̀ rẹ sì parí sí, níbẹ̀ ni ọgbọ́n Ọlọ́run yóò ti bẹ̀rẹ̀. O sì máa tìpa bẹ́ẹ̀ máa gbọ́ràn sí i léraléra láì ronú sí pé bóyá ó mú ọgbọ́n wá àbí kò mú ọgbọ́n wá. Nítorí pé ìsínwú ẹ̀mí òun náà ni olùfẹ́ láti máa gbìyànjú àti ní ìbéèrè nípa ọgbọ́n Ọlọ́run bí o ò bá ní ọgbọ́n olùfẹ́ bí ó ti wù kí a ṣe àlàyé rẹ̀ fún ọ kò ní lè yé ọ. Ní ìgbà mìíràn tí Ọlọ́run bá jẹ́ kí o ní ìbáṣe pẹ̀lú àwọn ènìyàn, ìyẹn ni wípé ó ní ipa tí àwọn náà tí wọ́n ní láti kó ní inú ayé rẹ ni. Fún àpẹẹrẹ, bí ó bá ṣe wípé Jósẹ́fù sì wà pẹ̀lú àwọn arákùnrin rẹ̀ ni, wọn kì bá ti pa á. Kí kí ó túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ sí òkun àyà ìwọ àti èmi ju bí a ṣe lè ṣàlàyé rẹ̀ lọ nípa orúkọ Jésù Kristi Olúwa wa Gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́. Àdúrà àkọ́kọ́, Olúwa o, ẹ má ṣe jẹ́ kí n máa wádìí ọgbọ́n Ọlọ́run ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kejì, Olúwa o, ẹ bù sí ìgbàgbọ́ mi nínú yín àti nínú wòlíì yín ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta, Olúwa o, ẹ fún mi ní oore ọ̀fẹ́ láti ní òye ọgbọ́n Ọlọ́run ní orúkọ Jésù. Eléyìí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí. Ǹjẹ́ mo sọ tẹ́lẹ̀ mo sì gbàdúrà wípé ẹ̀mí ọgbọ́n, ẹ̀mí òye, ẹ̀mí ìmọ̀ àti ìbẹ̀rù Olúwa yóò bà ọ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Èmi ni ọ̀rẹ́ yín nínú Olúwa olùṣọ́ àgùntàn Ṣèyí Ogun Ọ̀rúnyìnká. Bí ọ̀rọ̀ yìí yóò bá ṣe ọ́ láǹfààní tí o sì jẹ́ alábùkún fún nípa rẹ̀, tí o sì fẹ́ láti darapọ̀ mọ́ abá ìjọsìn ilé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run àti òtítọ́ ti ẹ̀mí. Ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries. To ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by jimoh dutola street off erigbonro surulere a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi olùfẹ́ ìṣàkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ wájú tẹ́lẹ̀ kejì máa ń wáyé ní a mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán bí o ṣe ń pinnu láti darapọ̀ mọ́ àánú èkéyìí sìn mí gbàdúrà pé ọlọ́run yóò bá a pàdé ní ọ̀nà ìyanu yóò fẹ́ wá agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ tí ìgbé ayé rẹ kò sì ní rí bákan náà mọ́ ní orúkọ ńlá jésù kristu olúwa wa àmín Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah.